of evidence and I look at the imam umara umara umara ọrùn ọkàbàl àlà ìdíjìbì àyíká ẹnìkan fún ọdún lóka yájìbì àwọn àdínyàn náà rọrọ ọrọ ni wọ́rọ́pù olùhárọ̀d àná ìjáde fi dín bí wọ́n ṣe kó wà ọ̀rùn yàn kọ́nà kátà ọdún ìgbèrè àwọn kọ́ọ̀dù ní sàálà ọ̀nà ìgbèrè àkàndà wọn kàbẹ̀ ní ẹni sọ́ọ̀tù hajj wọ́n má jẹ́ àlà lẹ́kọ̀ọ́ fi dín ní ìhárọ̀d mulka nani an kata inani yaba ina dini nan suratul hajj 78 wa qawluhu ta'ala tawakkanu muriyaka ma yuridu Allah bi yajal alaykum min haraj walakin yuridu yutahhirakum wa yutimma ni'matahu alaykum la'allakum tashkurun ay wala wari kana nan kata ina dini nan amuri wari kana ni ay zan wari da ne da tsara so o yakuru ya suratul maida ayat وقوله تعالى أقول أمي بلا تاكا ليس على الآن هرج ولا على الأعرج هرج ولا على المريض هرج ومن ما كان يلقى منكو ضمن ما كان عبدنا إنه منقطع أما يقول أي منقطع عمركو الأعرج أنا كيسبيه هذا كيسبيه إيساو هذا ما وعلى المريض هرج أنا كتاو ماذي wọ́n bá bẹ́ẹ̀ wọ̀kọ̀ mẹ́rin kò sílẹ̀tì ní àfikíyàn ọ̀kọ́rù tààlà sọ̀rọ̀ kò ní mú yàtá ọmọdé tí ìrọ̀gbọ́ rẹ̀ bá dùn ọ̀nà àádọ́ fọlá ìsìn àlẹ́ yìí ọmọ mi yìí dùn ìfọ́nà òkàtàrò ìfọ́nà òkàtàrò àná nka ìwúra anya ètùtù lẹ́sù lọ́hùn ìka ọmọdé tí ìrọ̀gbọ́ rẹ̀ bá غير باغ بيت ايه في جنة مريض ولا عادل ايه في جنبا ايه في جنة مريض ايه في جنة مريض فلا يسمع عليه مريض ايه ايه ايه سورة البقرة آية 73 وقوله تعالى سيكون من النباك وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه أمريكا هذا الشارع أنا رابع أنا رابع وهذا ọ̀rọ̀ àbẹ̀wá ni ọ̀run àdúgbò náà kọ́ ọgbẹ́ ọ̀rọ̀ méjì. ọ̀rọ̀ ilé ọmọ pèrèsì ní lẹ́yìn ọ̀rọ̀ náà kẹ̀kẹ́ ẹ̀hún kátó ọ̀tún ní nàmẹ̀ inú haram ní kàfẹ́ mẹ́ sílẹ̀kì lam án àyàwá wọn náà. قوله تعالى فيكم هم ياكا أمين يدا يريد الله بكم اليسر ولا يريد بكم العسر أموركم ولا في نجم يميزهم قطعي أمنا كرأي رأي ka ọ̀nà àwọn èyí jákọ̀mọ̀ ọ̀nà àwọn èyí jákọ̀mọ̀ ìgbàwọ̀n àbáwọ̀ ọ̀dàkàlẹ̀ orí àìká wàhùn iná dáìtì ó pè láwọn wàhùn wàá kọ̀ ní lókojá rẹ̀ fáka ọmọkánà nínkum maridan awala safari ridatun mawan yoga láyé kó gbàwọ̀n ní èbúta anábìrì وقوله تعالى أتيت أن هي تعظيم هذا كفر ونيسرك لليسر سورة الأعلى آية 8 كإلهام رونا ك وهم وراء وقوله تعالى أتيت من هنا فإن مع اليسر يسرا إن مع اليسر يسرا àbí wọn kọ́tọ́ náà rẹ wọn lọ sáàsà rẹ pàtàkì sọ̀rọ̀ àbí wọn kọ́tọ́ náà rẹ wọn lọ sáàsà rẹ. sílẹ̀ kìsàrù iná lọ́mọ sọ̀rọ̀ ara rẹ̀ àwọn pé wọ́gẹ́rẹ́ rẹ̀ kàtí rẹ̀ ká ọ̀rọ̀ pàtàkì nínú àwọn iná rẹ̀ ní ìkọ́ rẹ̀ ní kùránù. tàbí tí a lọ sí èsì ẹ̀ náà fi rè ká ọjọ́ ìkúta àní wọn rẹ̀ mọ́ ọ̀kan náà. وتجنب من الكوره كثير من hakuna katola nayo kana sio kwa katola nayo kana وفي سنة أو كريه سنة إن أحاديث النبي صلى الله عليه وسلم فقد صح عن النبي صلى الله عليه وسلم أو كراه رسمه هدى النبي صلى الله عليه وسلم أنه قال كما كان النبي تعالى إن الله تعالى رضي لهذه الأمة اليسر وكان لها العسر وكان النبي إنه في أمة من اليسر أمره وكان لها العسر بل هي أمة من أنقطان رواه الطبراني أتي إني صحيح جامع من تبوانا داران أكو فإن جام وقال صلى الله عليه وسلم أنتم جل ما كاكا أدعي الناس وأنا عنهم وبصري هو مولي ولا تنصري أقول هذا هو ويسروا وأمير لهم ولا تعسروا أقول كوكا كلمة رواه مسلم أقول فإن جام وقال صلى الله عليه وسلم أنتم جل ما كاكا ka inna din zikr wa la yusadda din ahadun illa ghalaba fasaddidu wa qaribu aka falaka ibn hawa kani ma rawan ẹ̀yìn ọmọ wa kọ́ kápẹ́ wọn ni ní iná ìkànnì náà ká ìkànnì ní ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀tẹ̀ àgbáwọ̀ ni ní náà ìkànnì ní ní ìwọ̀rọ̀ ni bí wàá kọ̀lọ̀tẹ̀ wọn ni wàá bí fèrè. يسمعين ولنه رواه البخاري وقال صلى الله عليه وسلم انت صلى الله عليه ان خير دينكم ايسره ان خير دينكم ايسره فرجعنا لما جمعنا انا رمني فرجعنا لما جمعنا انا رمني رواه احمد وغيره امام احمد دعونا فيما هو أقول أنا وأنا إن شاء الله تعالى أن صفة التوبة المنصورة وصف في قيامها they end in page 121. Ọ̀pọ̀ náà kàtà anárọ̀ anárọ̀ ọ̀rọ̀ àpẹẹrẹ kanáàlà ayọ̀ kàdókè ẹ̀yìn mọ́nà ànàkọ̀ jíjà náà hàbí ẹ̀rọ iná náà dọ̀ àbá àkúrẹ̀ wọn àkàdọ̀ ka ọ̀nà mọ́nà mọ́. Àwọn yẹn kàtà ẹ̀yìn nìkan náà yọ̀ wọn bí àkọ́nà mi dọ̀ jẹun wà yóò rí wọn yóò rí dọ̀ jẹun máàlà lọ́rùn ní ilé ìjọba àtàbí ọmọ ìta àwọn onímọ̀ àwọn ọ̀sẹ̀ ọmọ ìgbọ́n tàbí ìjọ tó ìjọba náà lọ́rùn ní ilé ọmọ ìta ọmọ onímọ̀ tó kọ ọkọtọ̀ wọn lánàá ní ìmọ̀ àgbẹ̀yìn ní ẹ̀kọ́ ń lọ àká ìyẹn náà tó fẹ́ pẹ̀lú three hundred and something pages originally gbogbo ìdánwò tó ìlànà káàdùn lóò tó ìdáhù láìpẹ́ one hundred and ninety two pages ẹ̀yà wọn one hundred and ninety two pages kọ̀wá ìdòfin tẹ̀síl kúrò originally bí nǹkan kúrò wọn yàn fún two pages àmọ́ bá káàdùn wọn ọ̀yẹ́ tẹ̀lé ń báyọ̀ rẹ̀ ń báyọ̀ rẹ̀ ń ọwọ́ tó ìdáhù rẹ̀ ń lókàá àbẹ̀rẹ̀ nǹkan. àbọ̀nà ẹ̀rù káàbìrì ẹ̀bù káàbìrì ọjọ́ ọdọ́dún orí bí ẹ̀mí tí èrè bá tí èrè bọ́dọ̀ wọn ẹ̀rù káàbìrì ẹ̀mí ẹ̀mí ẹ̀rù wọn tó ẹ̀rù ọ tó jù bẹ́ẹ̀ wọn àmọ́ bá nà máa hàn án ọ̀hún ẹ̀rù akọ̀nà ẹ̀rù káàbìrì àmọ́ ọ̀hún ẹ̀rù akọ̀nà ẹ̀rù káàbìrì nìkan ọmọ ní ẹ̀rù káàbìrì àmọ́ ẹjọ́ ìtàn kafin kafin malam ya yi kafin kafin da wadi sun yi kura yi ma'auri su da nan kura yi ma'auri abin busa ko yi abin busa amma na man kawo yin ne zai yi yin gambin ta kere amma ya mai yari da lagos ne don man gita bin busa kura yi ma'auri wa fa'aita fa'aita kallafi fa'aita wa anta min al-kafirin ne ku ce mai wa ta yara bin hawa na hin lafi da mai ya ma da aure da mu mota ko da rawa ta aburi ya ma ta a ma ji dole ni ko ya duma ni ya ga ni ne ne ga hawa da ko ma ya da lahi ya ta'alta ta'alta kallati ta'alta ayi ne mu ma ni ne mu ma ni ne ka ba na da ko mu ma ni wa an ta minal kafirin ìdí káfìrí rà wà ní ìgbòsà tó inú gbòǹgbò yà náà wà tàkìrì tó bẹ̀rẹ̀ àbò bẹ́ẹ̀ ní káfìrí anyigbá ìnáwó ni anyigbá ti anyigbá ìnáwó ni aná àkọ́yọ́ náà ní ìgbìmọ̀ ìpínlẹ̀ anyigbá náà ní kóòlù ẹ̀ ìgbà bẹ̀rẹ̀ kẹfì ní wọn káfìrí agbẹ́bẹ̀rẹ̀ bá dìtẹ́ ìtò àná jamhur oman oman oman lam yaqul man zalla fa ulai ka umul kafirun ko ya ha ko an bi take ya fa oman lam yaqul man zalla fa ulai ka umul kafirun yaran fice oman lam yaqul man zalla fa ulai ka umul zalimun an ga nan nan inna ban kafiri inna ban zalim umur ko an ajabit idan mun rubu a wannan kafir a fa wannan zalim a fa wannan kafir máa gbé náà àti ká irú ìlú mọ́nyà ẹ̀rọ ní ọmọdé nínú àwọn àmì ìyá ẹ̀rọ ní kran àgbàdo ọ̀pọ̀ kú rẹ̀ wà àmì àǹtí nìka ìyá àmì ìlú ẹ̀tọ́ nìyẹn báyìí ní ìjọ ní ndé mèrú ìyá àká àmì ẹwà ìyá náà kẹta ẹnìkàgbé eré ìtàwé ìyàwó ìlàsẹ́ ní ndé ta káàkiri ìyá ẹni bí wà dé nìyẹn bẹ́ẹ̀ni kàgbà léèrè ni yọ̀rọ̀ àbẹ̀rẹ̀ wá dùdú ta yọ̀rọ̀ kan sọ̀rọ̀ ẹ̀ yọ̀ mọ́tò wọ́pẹ̀lẹ̀ ẹ̀rì àtọ́kọ̀ níbi àwọn ìtàbí lọ́kọ̀kọ̀ ìtàbí wà fún ìgbèrè ìyẹ̀lẹ́ lè sẹ́wọ́n kùrán mọ̀ ní fíìmù yóò fi àwọn ìtàbí ti sẹ́wọ́n lọ́gbẹ́ ń gbìmọ̀ ní ìgbé àwọn ìkáàfì ìṣe àlàkùtà ọlọ́run

نعم آمنين الله وليس يتعب على وجهه قال فرعون قال ألم نربك فينا وليدا أو أنا بقول يا طاو إني أنا معه أذكر لي يبدي جاودي أبدي ولبثت فينا عمرك سنين ده هيدعني ده مغضبني ده معارضني وفعلت فعلت كالتي فعلت وأنت من الكافرين وفعلت فعلتك وكبير خير منك التي فعلت من قيام عنه بمعنى أدل البيضاء كيف من رجاله بك يا وكي ما هكذا يا وكي انت ما يمرين يا وأنت من الكافرين 我们家不要来，我我我你不要我那个家婆老家婆妈来，人不要来。我不要去，好嘛，啊？你让他们就咱们再上门去。阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛。阿弥陀佛，阿弥陀佛。 ẹ̀wọ̀n yìí ní aka ọba ti káàfù yẹ ẹ̀wọ̀n ẹ̀nyẹ́rẹ̀ ẹ̀nyẹ́rẹ̀ ọ̀ bẹ́bẹ̀ ní káàfù ni. wọ́n kọ́ ọ̀rọ̀ pẹ̀lú ní káàfù báwo ni ọ̀rọ̀ ní káàfù ni yẹ káàfù. àdìgbọ́n ìmọ̀ àmà bẹ̀rẹ̀ rẹ̀ inú mùsùlùmí mùsùlùmí ahmed muhammad jẹ́bi pure. page 44, page 47, page 60, page 102 قال أحمد شاكر إمام أحمد شاكر رحمه الله في تحقيق المسند إيه تحقيق كلمة إيه مسند أحمد بن حنبل لك إسناده الصحيح حديث الإسناد أنا ذكر إن حديث الله إمام بخاري أبوين في البخاري

àwọn alùkáfẹ́ pẹ̀lú káfẹ́ nínú abúgbà ní buhari jọba ní nọmba nìyẹn àti six thousand one eight three six thousand one eight four. وأن أيضا أعبر وأعرض على هذه أمي عبد الله بن عمر رضي الله عنه إذا قال الرجل لصاحبه يا كافر ọ̀gọ́ta náà nka ọ̀ka ahụ onye ha tẹ́jìdì ala àdínà ọ̀rọ̀ àwíwá jù nka ahụ káàdúró ọ̀rọ̀ ìgbẹ́n ọ̀hún káàdúró ọ̀rọ̀ ìgbẹ́n wẹ̀rí náà ọ̀rọ̀ jà ilé ìgbìmọ̀ kọ́ ọ̀rọ̀ àgbẹ̀rẹ̀ bí wọn lọ́wọ́ nà bẹ́ẹ̀ bí ti gbọ́dọ̀ rẹ̀ náà nà wọ́n tẹ́ sí ọ̀rọ̀ na وعن ابي الذر رضي الله عنه ادم ابي الذر من الموت انه سمع النبي كان في السماء النبي صلى الله عليه وسلم فيقول لا يرمي رجل رجلا بفسوق ولا يرميه بالكفر الا ارتدت عليه ان لم يكن تعبه كذلك اخرجه البخاري at 2045 ka ẹ̀rìnyẹ̀mí àwàta àwàta ẹ̀rìnyẹ̀fàta ẹ̀rìnyẹ̀ fásitì ọmọ náà tó kù bí káfíìn fásitì ló kà á kọ̀ọ̀ náà ọmọ yẹ̀rì bọ́ọ̀mù yẹn wà láàrin ìbèrè kófò ọ̀hún àti ìdí ọ̀pá ìbèrè nìkan ẹ̀rọ ti káfíìn ọ̀hún ilẹ̀ tẹ́bẹ̀tì àlejò àwọn kọ̀ọ̀ náà ọ̀bàrí fẹ́ náà ọ̀rẹ́ ọ̀bàrí káfíìn náà ọ̀bá إن لم يكن صاحبه كذلك أنا أكلم عن كائن ذات كتابه حديث عن بخاري حديث كتابه من فوات ذلك عن حديث عن غير ثلاثة فهناك كتير أنا إنك لك كل هذا بس حديث عن يدان أي إنكليبي فهمه هذا هو يعلمه يعلمه سبكه ọ̀rẹ́ bẹ̀rẹ̀ ayé káàbìrì àwọn ọ̀rẹ́ náà káàkà wọ ayé wọ́n jẹ́ màá nà wá eré ìwé kan ní ìfúnfáyọ ẹni ayé jáná ọ̀rẹ́ wọn ní ẹni jẹ́ àpà and káwé ìlú kọ́ ọ̀rẹ́ ti tàpé wọ́n àkúrú gbàgbé hàn ní ọ̀nà mílíọ̀n bá tẹ̀lé àgbàwọ̀ dípò èyí ti tí bá ti tẹ́ ìfọ̀tì mọ̀ sílẹ̀ òbílẹ̀ bẹ́ẹ̀rẹ̀ ní ọ̀gbẹ̀dẹ́rẹ̀ ọ̀gbẹ̀rẹ̀ gánà àgbẹ̀lẹ̀ àgbẹ̀ntẹ́ mú yìí bí eré bí àhàmà wọ́n lè tọ́ sí ìdíhùn náà ẹ̀mí náà sọ sẹ́yìn. àǹdínú àkọ́sọ̀ náà rẹ̀ gbóhùn kí abdullahi faisal hajj zahilá ọ̀gá ìrìn náà kọ́sọ̀ yẹn lórí bí òṣèlú dín òṣèlú dín alìsílámù ọ̀gá ìrìn náà kọ́sọ̀ yẹn ni ìjọ́nù á muhammad jọ́nù á. muhammad ibn sa'id ko medina eh, riyad isaidi wọn akọsọ yẹ rẹ and bẹẹ ẹ yẹ ní kọsọ nínú èso sàn sàn dọ kàwé náà mi ká àfẹ and make a one tattoo like agbani zimbabwe isaidi abẹ́n mi ẹ rẹ̀ rí nǹkan náà tattoo rẹ̀ mi ẹ rí rẹ̀ ń rọ̀ mi but in eight years rẹ̀ mi and where you go. So like Japan and the Japan society. And that's all I was moving you, isn't it? Because some of them are performing is yani contradiction some of the other But that's why that we are going to take reversal. والله ما قال ما تعلمني أنا وتكاكلني من من إذا قرأت عن ذلك tẹ́tẹ̀l alùsùnà jẹ̀mà ọkà àfọ̀mọ́rin àìsàn náà ọ̀rẹ́tẹ́ yàtọ̀ ní bíbí kàfẹ́ bí eré lọ́wọ́ ìfìyàmọ̀ tí mo gbé láìsàn náà ọ̀rẹ́tẹ́. àmì gbọ̀ngà ní ọmọ ẹ̀ka nínà ìmàlàyé lóòtọ́nà lóòtọ́nà ní ìtìjú ilé yìí. nọmba tiri tì yàrá rè màlàyé kàdúrà tó. ọ̀pọ̀ náà àwọn ọmọ náà bẹ́ẹ̀ fún nípa náà kọ̀dà ìjà nù. sẹ́ẹ̀tì ọ̀lọ́wọ́ bẹ́ẹ̀ ọ̀tọ̀ náà kẹ̀hìn sẹ́ẹ̀tì náà máa yẹ̀rọ kẹ̀kẹ́ ti ìyá ọ̀nà kẹ̀kẹ́ yẹ̀rọ ìmọ̀ náà. sẹ́ẹ̀tì ọ̀lọ́wọ́ kẹ̀kẹ́ ti tẹ́ mọ́ bíyá ọ̀nà bẹ́ẹ̀ náà ti dàmta yìí ẹ̀sìn ìnáàrin kọ̀rọ̀ kẹ̀kẹ́ ni hírẹ̀ kó a kà kàbọ̀rọ̀ kẹ̀kẹ́ ni hírẹ̀. bẹ́ẹ̀ àwọn kàbọ̀ọ̀tọ̀ mọ̀ àwọn kàbọ̀ọ̀tọ̀ mẹ́ta ti ń kọ́mọ́tà yìí ẹ̀sìn ìnáàrin bẹ́ẹ̀ka tó yẹ gbẹ̀ǹta ìjà àrà àkà ẹ̀rọ ìṣe àkà kò tán náà wà nínú tó wọlé àkàkà ẹ̀rọ ìṣe náà wà wọ́n. àgbà ilé ìṣẹ̀lẹ̀ kan ti tẹ́tẹ́n ọ̀rọ̀ mo rí ẹ̀rọ tó ń bá rẹ̀. àgbà yìí lẹ́tọ̀ tàbí ẹ̀rọ rẹ̀ ìtẹ́tẹ́ bẹ́ẹ̀ nà kọ́ ọ̀sẹ̀ báyìí bẹ́ẹ̀ sì. ọ̀kà ayé kàbẹ́sẹ̀ náà ìdìbò àrùn tẹ̀lé sí ìgbọ́n nígbà tó gbé bá sèyí agbáni anamọ̀kánu ìjọ náà ti pẹ̀lú tí ọ̀nà fẹ́tẹ̀ nílẹ̀ dípẹ̀tọ́ ìlẹ́gbẹ̀ lọ́tẹ̀ agbáni àyà nínú alhawo ní pẹ̀tọ́ ìṣẹ́fẹ̀ lọ́gbàmọ́ èdè pẹ̀lú tí lọ́mọ bí ọ̀nà ìjọ àdúrà ni lọ́kà abẹ́ni tó fẹ́ mọ́ kọ̀ ọ̀kọ́ kápọ́ ọ̀rọ̀ àǹdọ̀ nà ní rẹ̀. so and first where to go there the ten months at least in the village is to tell ẹ ọ̀sán rẹ̀ wọ̀ bá àwọn méjì bí lọ ní ìgbé ní ìlú kọlá náà wọ́pọ̀ fún àmìkọ̀rọ̀ àwọn àkójọ mìíràn náà kọ̀ọ̀kan ẹ ká ṣe ìtẹ̀lú àti bimbaal ẹni bama sàkíyèrè mujahideen afghanistan sẹ́tìmá kàwárì bí ọ̀rọ̀ wájú lórí bí àwọn onílé the advice of bimbaal to usama. Nkekana on terrorism. Ọ̀rọ̀ na ah, uh, But ọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ kàfẹ́t ìjọ àdán náà náà ṣẹ́ kìíyàn. A ní ṣẹ́ kìíyàn ní ọ̀nà àkọ́ntà àrí kàfẹ́t nọ Ọ̀dọ́ta àfọ́nà mẹ́bíà ẹni anamẹ́bíà ọ̀wá ụwa náà bèbí jẹ́ ọ̀nàgùn báyìí bí o tí wà lọ àwọ. bẹ́ẹ̀ àwọn ọ̀gá àní tẹ́sán ìjọ bí tẹ́sán ìjọ àwọn ìmọ̀ ìfún ìgbàgbọ́. bí àwọn ọ̀gá bí àwọn ọmọ àná màbọ̀jọ́ àrùn. اللهم انصر المجاهدين في سيسان اللهم انصر المجاهدين في الأنقام بعد بيعه سواء ذاك ولا تكفي غير بيعه بيعه المجاهدين أي ما تكفي وتوليد inú kọwádìí lè ṣẹ̀rọ̀ dáa kàtẹ́ ìkọ́rẹ̀ ènìyàn ní sẹ́kù orí ẹnìyàn ènìyàn kàtẹ́ ìkọ́rẹ̀ sáàtì rẹ̀ ti ṣe iná ìtàbùkù ní òkú ẹni lè rí dáa ìgbóhùn ẹbí ń ṣe ìlú ẹ̀rọ ní kàńbà ọwọ́ rẹ̀ ni ìtọ́ inú dáa kàtẹ́ rẹ̀ ọkọ̀ ó jẹ́ náà káàrọ̀ kó lórí afghanistan àròkó lórí palestine àròkó lórí ìtẹ́kùnà ọkà máa tẹ́lẹ̀ ìjọba yóò ọrùn ọ̀rọ̀ tí omi kókú amáyọ̀dá ń bí kókú bẹ́ẹ̀ mẹ́ta rí nínú wọn àwọn òkúta náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ dènà ọ̀sà àbẹ́ náà ó zọ iná jẹ́mọ̀ àná kẹ́lú bẹ́ẹ̀rù lọ́mọ bí àyà bẹ́ẹ̀ the person who come and tell you kẹ́lẹ́n bẹ́ẹ̀ kẹ́lẹ́n náà bẹ́ẹ̀ dẹ̀ bí àyà and now all these and an kuma ka ini usul lawo la na ta'assar ya ma tafi ya ma tafi min ta walakin nabir ma ad-dalil haythu dara ila an yurda fihi na apart from all this na many times to look at first of all he just a long time or try na la try especially we try any فقه الواقع the seeking of correct events. When you listen to say you run now, when you say done, you are just deceiving yourself. Ama ọ̀rọ̀ jáhàn, àmì tí àwọn ọ̀kan kọ́ta rẹ̀. Àwọn ilé ìwé ti bá to yàn done Wà á fẹ́ sọ gbígbà lórí ìfẹ̀yìn ìlú bí àkùnrin àgbà ní Nàbíyì. Wọ́n àgbẹ̀ ti kẹ́ náà. Ní ìpínlẹ̀ náà, You ìlú yẹn wọ́n pẹ̀lú fún àwọn ọmọkọ̀ọ́bà ní Nàbíyì. Wọ́n yẹ bẹ́ẹ̀ rẹ̀ àdáhùn ọ̀dọ́gbẹ̀ẹ́ 20 years wọ́n ṣe ìwé àti ìpè náà hàn. àwọn èèyàn ti fẹ́ẹ́ jẹun ọ̀rẹ́dẹ̀ tó ti tẹ́ ọ̀hún náà. sọ́jà lọ́wọ́ ni mọ́kàn ní àpàtì ìtàbí ìjọba àmọ́ ìjọba àwọn ọmọ ìfúnṣẹ́ ti ń tè. ó sọ̀rọ̀ náà aláàwọ̀ personal bread of money ìṣẹ̀lẹ̀ náà ọ̀rọ̀ aláàwọ̀ nìkan ọ̀ọ́ di stéètì yá ni sọ́dún mọ́nìkà ìgbò àgbékò owó ìfẹ́ ìnáwó àmọ́ ẹni náà mọ́ra tẹ̀sí ẹ́ di sínú rẹ̀ sínú àti ẹ̀ lọ́dà dáná tó ń kàṣẹ́ bẹ́ẹ̀ kò fẹ́ sínú ìgbìmọ̀ rẹ̀. dáa ó kọ́ pé ìlú ọmọdé sí ní kàṣẹ́ ìtàlẹ̀ ìlú níbi human frailty human frailty weakness wọ́n kàn wọ́n kọ́ weakness am. the other be careful inú kan kàṣẹ́ ti fẹ́ sọ̀rọ̀ náà rẹ̀ very careful let us not judge anyhow. àwọn ìfúnfún tó wọn kàfẹ́ tó fọ́sọ̀ nínú ikúgbò ìdó nà kókò hàbí ìfúnni ẹbí bá àríkà ẹfẹ́sọ̀ òkè bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àwọn àbí wọn lọ́wọ́ kùnbí máa lọ lọ́wọ́ ẹlẹ́kọ̀ọ́ ní kàfẹ́rẹ́ tàó abdul nabas àti ọjà sahaba ẹ kàfẹ́ tó náà kúbèrè kúbèrè ìdó nà kókò bí mi kàfẹ́rẹ́ ló dànù báyìí sàhàrìjì àtàmì bá muhammadu ní gbọ́dọ̀ tán kàbí ìjọba sọ̀rọ̀ sọ́sọ̀ ìkìdá ìfọ̀ rẹ̀. You don't be better to your father when you don't do justice to them. Ọmọ tí yá ọ̀rọ̀ yìí mọ̀ mọ̀ Nàá ní ọ̀ka àdàmì ka jẹ́ mi ní kí wọ́n ṣe ọ̀hún àbùrù. أنتو الله ولا منكم شنعان قوم أن لا ألا تعدلوا أنتو ذلك أقول رب زماننا كما رسولكم جاسوس أي دلوا الجاسوس هي أقرب للتقوى كما جاهلني أنا سيد جاهلني بذل إذا إذا أمدي أنا بذلني أنا سمع فاتي تنفيذ àwọn ènìyàn máa hàn ẹ̀rọ ìnáwó ta àkàkà bí kúmọ̀ ní kọ́ ọ̀tàkùn ìbí bá àjìnà bá wọn. ìyá ẹ̀rọ ìdí ka àwọn tán yẹ káàfù gbọ́dọ̀ sí àwọn káàfù. ìyá máa gbé kọ̀ wọ́n ìkọ́ ọ̀nà àyè ìgbà ìdẹ́ǹdé làgbà báyìí tí ìfẹ́ mi. ọ̀nì sọ̀mùsùlò ọ̀nì sọ̀mùsùlò ọ̀nì káàfù bí i káàfù ìjẹ́ ìjẹ́ amma akwai wajen yawa su mai don takfir malaga yau yi tsada kwa nan kuri kafin yau yi yi tsada da tsara ne na mun mutum kai kwa nan kuri kafin a gaba da ya kusa lalata mazmin mutum a yi suna kanan dan abu kuma ya tare kana mutum da kafu mun dan da ko yi kufur biya ya ga mun kafu ai rukma kan an kufur yin ku na kare ku ga ko na ta kufur biya adan na ta ai ne da da ka ana da yin creator ai yin bi ta mun da kuma yin wọ́n tẹ̀ ń gba àwọn sákà rẹ̀ rògbòdìyà àmìlùkọ́ lè káàbò ọmọ ìlọ́wọ́ wọn náà tẹ̀rọ náà tẹ́ ọ̀dọ̀tọ̀ they are muslim we compete the federal ọ̀n tẹ̀rọ náà àti ọ̀rọ̀ àtẹ̀rọ tẹ́ náà dọ̀tọ̀ wọ́n tẹ́ àtẹ̀rọ náà tó gbà wọn nípa lọ́wọ́ kọ̀dọ̀ àti ìgbé tó yẹ màá ọ̀rọ̀ tẹ̀lẹ̀ ní So buying a lot of Iranian money can tell them later. It's no point for discussion. Other as a whole, and we're not coming man, what does the whole lot better than that? All good. And one of the rules, anything less than him. We are not saying, we are very جماعة توحيدها na وتكفير نعم ما جاء من التكفير yammacinka ya iya nan kai hukura na wani na laye kira ne ala fura sun ko ila mulu an nafa da mura wata kai da ta da jin da ka yaran jin da ya ma da ya ta ko ni tun da ya ba da jin da ta ne ku ne na da rai eh ah. insha ta'ala na jalan da yawan ta yana mu Allah ni akan bagi da ni ma da da hore ni aka na ka iwu ni da itu yang da shi ita yan da ku da Allah ta'ala mun ah ko kan ma yan ne na Anak da suami ana dia kan máa ń kàn kàn ẹ̀rọ mi fẹ́ tó kọ́kọ́ ọ̀rọ̀ kan àwọn ọ̀fẹ́ òkúta là ana ọ̀ka sínú ní kọ́ ọ́nà ìfọ̀ àmọ́ ìtọ́ka ọ̀rọ̀ wa náà nkàtà ń yọ ojú mọ̀ á ń tún lé sọ̀tún tó bẹ́ẹ̀ ká sínú àwọn orí ìdí mọ̀ orí ìdí mọ̀ wọ́n fún àkàmù sọ̀hánà ẹ̀kọ́ ìsìn nana bọ́bá ọ̀nà àkújà wọ́n yìí sọ fún bìyà ẹ̀yìn sọ́mọ̀ ẹgbẹ́rẹ́ àti ìjàmpù lọ́la kó yà hàn lọ́kọ̀ ọ̀nà àdàlọ́ hàn ọ̀nà àdàlọ́ fún yà hàn àmọ́ ọ̀nà pọ̀pù èyí ló mú dán ní ìfúnná tó ẹ̀ dàgbà yìí èyí mú dán dàlọ́ kan bákan náà ló bí káyọ̀ kò ní kúfẹ́lá wọn náà wọn ní kúfẹ́lá wọn náà àmọ́ kò yẹ ká àgọ́ ìpèsè náà ní kọ̀ọ̀ náà ẹ̀yà bí kí wọ́n lè ṣe àpètè ọ̀gá wọn náà láti ẹ̀mí mímu yóò wá sọ ìyá àbúkọ̀ ẹ̀ náà yá mi yóò wé sí ìtàlẹ́kùn káàdì fún màá ìrìn ọjọ́ náà. but not all our plans all general we are kúrò kọ̀rọ̀ kó à ń tẹnu kọ́ sọ̀rọ̀ àwọn náà not like that. Uh, àti bẹ́ẹ̀ àwọn máa ń kátà nù gbogbo àlọ́ èkó bẹ́ẹ̀ kò gbọ́rọ̀ rẹ̀ máa nù yóò máa kọ́ máa tóbi bọ́ọ̀ka bẹ́ẹ̀ wá bàrà wà ẹ́n bẹ́ẹ̀ wá bàrà wà ẹ̀rọ wọ̀rọ̀ kà á dà á ọ̀dọ̀ mi gbọ́dọ̀ ka ẹ̀jẹ̀ sí mi bẹ́ẹ̀ ẹ̀rọ náà máa ń kà mọ́là ẹ̀rọ náà láti àtẹ́gbèrè kọ̀ọ̀kọ̀fà tó ń gbádùn náà nìkan àwọn àbùkù àgbà tó ń kọ̀ ìtúbọ̀ náà nìyẹn tó ń tó mú kà ń wọ̀ ọ́ ẹ̀rọ náà wọ́n kà àwọn ìṣe gbọ́dọ̀ bí ìlú náà bá wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀dọ̀ àbẹ́kọ̀ wọ́n náà wọ́n náà wọ́n wà nù. àǹdẹ̀rẹ̀ ètò náà wọ̀ wà nù. àwọn ọlọ́rọ̀ náà ká ẹ̀ ní ọ̀rọ̀ ìdáka ń tó mú kàn ní ọ̀rọ̀ láwọn adé so we be more prevalent to educating people than to pray. ọlọ́rọ̀ yà وعليكم السلام انما نرجع عن تمام ها اه